ọmọkùnrin kan ti ké jáde o ò ní ọ̀ọ́ni ìfẹ́ ni bàbá mi ṣùgbọ́n kábíyèsí lòun kò mọ̀ ọ́ rí ọ̀ọ́ni ìfẹ́ ọba adéyẹyè ẹni ìtàn ògúnwùsì ọ̀jájá kejì ti kọ ìwé ẹ̀sùn sí iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí láti fi páńpẹ́ òfin mú ọmọkùnrin kan tó ń pe ara rẹ̀ ní ọmọ òun láìpẹ́ yìí ni fọ́nrán fídíò náà jáde lórí ẹ̀rọ ayélujára níbi tí ọkùnrin kan tó ti tó ẹni ọgbọ̀n ọdún ti sọ pé ọ̀ọ́ni ògúnwùsì ló bí òun tó sì gbé òun pamọ́ sọ́dọ̀ màmá òun pẹ̀lú ìkìlọ̀ pé kò tí ì tó àsìkò fún òun láti yọjú sí ààfin àgbádá funfun ni ọmọkùnrin náà wọ̀ ó sì fi ìlẹ̀kẹ̀ akún sí ọrùn àti ọwọ́ ohun tó sọ nínú fídíò náà nìyí ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ nàìjíríà mo fẹ́ fi àsìkò yìí sọ nǹkan kan fún yín kó tóó di pé ó bọ́ sórí fún mi mo fẹ́ sọ̀rọ̀ nípa ọba wa ọọ̀ni ìfẹ́ fún yín ọba adéyẹyè ẹni ìtàn ògúwùsì kábíyèsí ló bí mi àwọn ni bàbá mi àmọ́ ó ti pẹ́ tí wọ́n ti fi mí sọ́dọ̀ màmá mi tí mo wà wọ́n sì ní kí n má jáde síta gẹ́gẹ́ bí ọmọ ọba lásìkò yìí ṣùgbọ́n ó ti tó àkókò fún mi láti jáde kí ló dé nígbà tí ẹ bí mi ṣé ẹ kò lè fi mí yangàn ni àkókò ti tó láti jẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ ọba ni mí tí mo bá fẹ́ wá sáàfin ẹ má sọ wípé àkókò kò tíì tó àsìkò ti tó o màmá mi lè má sọ̀rọ̀ èmi ṣetán láti sọ̀rọ̀ jáde fún ẹ̀yin ọmọ nàìjíríà kábíyèsí ọọ̀ni ti ifẹ̀ ni wọ́n bí mi lóòótọ́ ìyà ò jẹ mí ilé wà tí ẹ fún mi mọ́tò wà nǹkan tó bá wù mí ni mo lè lò owó wà ṣùgbọ́n mi ò fẹ́ ìyẹn mọ́ mo fẹ́ kí wọ́n mọ̀ pé ọmọọba adéyẹyẹ ẹni ìtàn ògúnwúsì ọ̀jájá kejì lèmi náà mo fẹ́ jáde síta ọmọọba ò gbọ́dọ̀ ṣe bí ẹrú mo fẹ́ kí wọ́n mọ̀ pé ọmọ Ọọ̀ni Ifẹ̀ ni mí àsìkò ti tó láti wá sí ààfin àmọ́ mo wá fún wọn ní oṣù méjì tí wọn kò bá pè mí sí ààfin ẹ máa gbọ́ nǹkan míì lẹ́nu mi àṣírí tí wọ́n ń bò mo máa tú u síta nítorí pé mi ò lè faradà mọ́ kò jù bẹ́ẹ̀ lọ. nígbà tí òkìkí fídíò náà dé ọ̀dọ̀ ọ̀ọ̀ni ògúnwùsì ni kábíyèsí ṣàlàyé nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìròyìn rẹ̀ moses ọláfárá fi síta pé òun kò mọ nǹkan kan nípa ọmọkùnrin náà ó lóun kò mọ ọmọkùnrin náà rí bẹ́ẹ̀ ni òun kò gbé ọmọ kankan síta gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí bàbá dáadáa tó ṣe é mú tó máa ń gbọ́ bùkátà lórí gbogbo àwọn ọmọ rẹ̀ yálà lókè òkun tàbí lórílẹ̀‐èdè nàìjíríà ní ọ̀ọ́ni ògúnwùsì gbogbo àwọn èèyàn ni wọ́n mọ ọmọ bíbí inú ọ̀ọ́ni bẹ̀rẹ̀ látòrí ọmọọbabìnrin adéọlá ògúnwùsì tó wà lórílẹ̀‐èdè canada báyìí dé orí ọmọọbabìnrin adéwámiwá ògúnwùsì tó wà ní dublin bẹ́ẹ̀ ni ọmọọba tadénikáwò tó wà lọ́dọ̀ màmá rẹ̀ pẹ̀lú ọmọọba kẹ́hìndé adébísí àti ọmọọbabìnrin Táíwò Adéayọ̀ tí wọn yóò gbé wọ ààfin láìpẹ́ yìí kò sí ọmọọba Ògúnwùsì kankan tí wọn kò mọ̀ láàfin o ọmọkùnrin tó sì sọ̀rọ̀ yìí kò fi ibì kankan bá ìdílé Ògúnwùsì tàbí ilé ọlọ́mọọba gíẹ̀sì nílùú Ilé-Ifẹ̀ tán à ń ké sí àwọn agbófinró pàápàá iléeṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ láti ṣèwádìí ọ̀rọ̀ tí ọmọkùnrin yìí sọ kí wọ́n sì fi jófin láti lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n fẹ́ràn láti máa pe ara wọn ní nǹkan tí wọn kò jẹ́ bíi tiẹ̀ bákan náà là ń rọ ẹnikẹ́ni tó bá gbúrò rẹ̀ níbikíbi láti fi tó àwọn agbófinró létí tàbí kí wọ́n fi tó wa létí láàfin Ọ̀ọ̀ni ẹ̀bùn pàtàkì sì wà fún irú ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni Ọ̀ọ̀ni sọ. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV. Faith Adébọlá ló kà á sétíìgbọ́ yín.